àwọn ọlọ́pàá yẹn ń ṣe mm, ẹ mọ̀ pé ká ní nǹkan tó easy ni mm. òun gan ó yẹ kó máa lọ sí police station bó ṣe fẹ́ ni but tó fi lè lọbẹ̀ yẹn ó yẹ ká mọ̀ pé no go area ni ló jẹ́ fún wọn. bẹ́ẹ̀ni tó dẹ tí ẹ tó ti rìlíìsì bàbá bèjì yẹn ààrùn ah, ti iṣẹ́ ti ṣe. nǹkan tí nǹkan tí ibi ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn fi ń dùn fún mi láti ṣe kéèsì mm. kéèsì ó dùn ṣe fún ó dùn ṣe. Mm-hmm ó dùn ṣe. ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ni yóò sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ó ti ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ma. ẹ ṣé bàbá mi. yes ma thank you. ẹ bá mi kí gbogbo àwọn èèyàn wa ó dàbọ̀. gbogbo ọ̀ngbọ̀n ma yes ma ẹ ṣé ma yes ma. nọ́mbà yìí ẹ jẹ́ ká yẹ̀wò náà. الو اسمع ṣé ń gbọ́ wa. hello hello. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín mà. ni pé mo rántí pé ní nàìjíríà ní ìgbà kan sẹ ẹ̀yìn tó fẹ́ mú mark jẹ kó ń pè ní Evans. Hmm. kan tó mú Evans wẹ́rẹ́ la kọ̀ mọ̀ mọ́ àwa wà lé wa ń bì à ń sọ ni pé tí Nigerian police tó bá máa gbọ́ máa gbọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n mọ bó ṣe lè mú ó dá kébi tẹ́ dúró sí yẹn mà. tó bọ́ ṣe lè mú ọ. ibi dúró sí yẹn nẹ́tíwọ̀kì yẹn frustrating. nẹ́tíwọ̀kì ibẹ̀ yẹn ń frustrate a gbọ́ yín dáadáa. a ti ń gbọ́ yín báyìí à ń gbọ́ yín à ń gbọ́ yín. mo ní pé ẹni ó ní báwọn ọlọ́pàá wá ṣe ṣe intelligence work tó fi mú. Hmm ṣé wọn ò lè ṣe intelligence work yẹn fún kọ́ fi mú dr kasim tí ò bá ṣe pé ọ̀rọ̀ yìí ìlẹ́yìn kan lẹ́yìn tí ipò yìí wa tí ó yẹ pé àwọn kan wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n jókòó tó ń dúró dè tó jẹ́ pé àwọn náà ń lẹ́yìn evans ò ṣe tó gbogbo eléyìí tí wọ́n fi mu àmì evans kò kò ilé ẹ̀ ló wà tó fi lọ mu ní màgòdò hmm. ó níbi tó ṣe ṣẹ́ dé ṣe rí gbogbo nǹkan yẹn náà àti tẹ́bà gbogbo wọn ṣáàtì wà àti sọ but bí a kì í tún ṣàlàyé fún yín mà ṣe rí bọ́n ọlọ́pàá ṣe ṣiṣẹ́ ibi tọ́wọ́n ọlọ́pàá ṣiṣẹ́ dé àwọn ọlọ́pàá ti ṣiṣẹ́ gan mm. tó ti yé yín so kó tó di pé ọlọ́pàá máa gbé kinní yàn síta wọ́n ti rí wọ́n ti rí àwọn nǹkan kan kó tó sọ wípé kó gbé wọ́n tẹ̀lé yàn síta ṣé wá rí ibi tí wọ́n ṣiṣẹ́ dé tó ti yé yín ọ̀wọ́n dọ́kàsì ò mm. lè yí ọ̀wọ́n ọlọ́pàá lọ́wọ́ wò padà mọ́ ni ò jẹ́ kí wọ́n lè lu ọ̀dọ̀ ọlọ́pàá mọ́ wọn àná nìyẹn o ṣé ti yé yín mà ṣé wá rí àwọn fóònù of eighteen ṣó ti yé yín so ó ní bó ṣe ń ṣe gbọ́n kínní yẹn ó ní bó ṣe ń ṣe gbọ́n kínní yẹn meanwhile àwọn ọlọ́pàá ń ṣe titi wọn but very soon ẹ ah. máa ẹ máa rí ẹ máa rí iṣẹ́ wọn láìpẹ́ láìpẹ́. àmì o àmì kéèsì yìí ó yẹ kó ti mú un tipẹ́tipẹ́. ẹ ti gbọ́ ọlọ́run máa túbọ̀ fún wa ṣe. ẹ tó lọ ẹ sà àmì ò ẹ ṣe sà ẹ o no retreat no surrender o. iṣẹ́ ń lọ iṣẹ́ ń lọ <laughs> iṣẹ́ ń lọ. ẹ ṣe sà ẹ ṣe sà. Hmm. gẹ́gẹ́ bí ẹ rí pé ọ̀hún dádì wa wà níbí ọ̀hún tó máa sọ fún wa pé ó yá o ti fẹ́ máa gba ọbọ mi ó yá bọ́ sójú ọ̀nà because gbogbo kọ́là náà opinion wọn àwa máa sọ wípé mọ́mì dáàdì ibi báyìí ní kẹjẹ ká gbà ń kò rí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe sọ yẹn so ẹ̀yin tẹ hello. hello ma. mo kọ uh, this is eh, mo ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín. i uh, this is welfare suggestion. ẹ má máa jẹ́ kí a máa sọ pé eh, kò yẹ kó rí kò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan tí mo mọ̀ kọ́ ni lẹ́gbàá mọ̀ nǹkan tí lẹ́gbàá mọ̀ kọ́ ni bàbá ẹ̀ fura mọ̀. bẹ́ẹ̀ni ẹ má jẹ́ kí àwọn èèyàn máa sá sẹ́yìn pé tí n bá sọ nǹkan yìí sì wọ́n lè ní kò dáa ẹ jẹ́ kí kálukú sọ tiẹ̀ tí kálukú bá sọ ah, àmọ́ bóyá àmọ́ ah, bóyá náà lè wà ń bẹ̀ wá àtúrò yẹn ẹ má yẹ ká máa sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n yẹn bá sọ yìí pé kọ́ lọ mú passport ẹ̀ ìgbà kan tí ń sọ́gbọ́n lèmi gbọ́n ti mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ but that's what she know nǹkan tí wọ́n mọ̀ ni wọ́n sọ tí ah. wọ́n ní à mi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ o torí pé tẹ bá bẹ̀rẹ̀ sí criticize àwọn ẹ̀ one ah, nǹkan eh, ah, eh, ah, lè sọ síta tó important vital information people will not say it. because ìgbà tí báwo kò ti máa sọ ọkọ mi máa bí. àwọn tó ti mọ̀ jù wá lọ wọ́n wò wá tó yẹ pé wọn ò kàn ní comment. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni and another thing. you are talking kí ló ń tawá lára àwọn aráàlú ìbò um, tí wọ́n bá fẹ́ mú yàn ní ìlú ìbò pàápàá Amẹ́ríkà nǹkan tó lè fóònù ọwọ́ ẹ̀ gan wọ́n lè fi mú fóònù ọwọ́ ẹ̀ wọ́n lè fi mú ibi iṣẹ́ tó lọ wọ́n lè fi mú nǹkan. tọmọdé àdé ń wí ló ń sá àwọn kiri bí òkè. ètò ń jẹ ẹ mọ̀ ibi àlejò wà pẹ̀lú ẹ̀ àlejò mọ in and out gbogbo ìlú Nàìjíríà at least láti Èkó ní Ṣàngó láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àlùjọ mọ ibi tó máa sọ tó rìn sí ibi tí ò ní rìn sí tó bá jẹ́ pé dọ̀kásì nìkan ló ń dá rìn kiri nàìjíríà ó wà láti ta i strongly believe pé àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn i strongly believe wọ́n ṣiṣẹ́ wọn bíṣẹ́ number one wọ́n ti gbé orúkọ ẹ̀ sí gbogbo àgbáyé. esma àlùjọ is nothing when we are talking about pé èèyàn ṣé a fẹ́ sọ wípé eh, eh, bọ̀bọ̀ tó mú ní ìbàdàn yìí bọ̀bọ̀ tó mú ìbàdàn ṣáfẹ́ sọ pé kò náwọn èèyàn tó jọ ọmọ ìrìn ni tó bá fẹ́ múyàn amúyàn àlùjọ is nothing about this case kóhun kó fẹ́ rìn lọ síbi kan. ìwọ tó lè sọ ẹ mọ̀ bẹ́ẹ̀ náà sábà mọ́ díẹ̀ àná náà sábà mọ́ díẹ̀ I really think it's just a matter of time. Yes. Yes. Ìmọ̀ it's just a matter of time. Òun gan bó ṣe ń kọ́ kínní ọkọ̀ ìbálẹ̀ ọkọ̀ ìbálẹ̀ nípa àwọn nǹkan gbogbo àwọn fàràfàrà tó máa ń bọ́ sí ìtàkà lórí òṣìṣẹ́ àrètí tí ò ní bá wáyé ọjọ́ mi ọjọ́ òun lẹ́sùn ni tó ṣe all those things don post is just to trigger people reaction. ó fẹ́ ó fẹ́ ó fẹ́ change ó fẹ́ change ó fẹ́ change narration yìí kò sí nǹkan kò sí nǹkan tó wà níbẹ̀. ó fẹ́ trigger reaction àwọn èèyàn gbogbo nǹkan tó ń post kò kò kò kò bá anybody lápò adúró tán ò ní wọn ó máa jìyà iṣẹ́ if any case tó bá rí bí snake wá sí United Nations àwọn tó ń tó tẹ̀ tẹ̀ pọ̀ wọ́n pọ̀ gan èmi tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí mi ìgbélú ìbò mo ti report ẹ̀ àwọn èèyàn tó ń mú ẹlẹ́gbàá pọ̀ lábẹ́lẹ̀ kíní kan ń pè é olóhùn gbàgbọ́ ya bó bá ṣe ìrọ́pò máa sá kiri tó wọn náà mọ̀ pé láti gbogbo Ṣàngó yẹn ń sáka wọn kiri ní owó tó wà but it's easy to hide for a while. òòró tọmọ ẹ tí ẹ dúró náà jẹ bí ẹ sọ̀rọ̀ bí ẹ jẹ mi ọmọ ẹyọ kan tó o bí tí ẹ ró tí ẹ kó mi gbọ̀n ẹ ìgbà wo fẹ́ padà rí ọmọ ẹ káàtì ẹ ló ti pàdánù ọkọ ọ kó o ṣe ẹ̀rọ tọmọ ẹ kó o bọ́ kó o lè rí ọrọ̀ ẹ padà wọn ni wọn fẹ́ pẹ́ nàìjíríà ṣé wọn gbọ́wọ́ nàìjíríà ni ṣé ẹ̀rọ tọmọ márùn ti yẹ ẹ torí yẹ ẹ ti fi ẹ dájọ́ owó tọmọ ẹ kó o lè bọ́ kó o ṣe nọ́mà just a matter of time ọwọ́ pọ̀ lára ẹ ojú pọ̀ lára ẹ ò ní lọ òun ti mú ẹ ò ní lọ ò ní lọ ò ní lọ. Hmm. thank you. Mm ẹ jẹ́ ká tún gbọ́ wọn kọ́là nọ́mbà tẹ́ máa pè sí ó wà lórí pin ta pin sílẹ̀ yẹn ẹ pè wọlé ẹ jẹ́ ká gbọ́ èrò ọkàn yín lórí gbogbo àwọn nǹkan tá a ti sọ sílẹ̀ láti àtàárọ̀ yìí ẹ bá wa ṣí àkíní wọ́n ń flag yẹ ní kíkankíkan. hello. ẹ jẹ́ kí n dìde ẹ kí n dìde kí n <laughs> dáadáa lẹ́ẹ̀kan ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wọ́n mọ̀ ní pẹ́yọ̀ ká dúpẹ́ lọ́wọ́ èyí tó jẹ́ olórí wa tẹ́ ń bá wa propel the prayer because you are just a dynamic propeller and mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe àsọdùn ọlọ́run mọ iye àwọn tó máa ń ṣẹ́ẹ̀kì notification wọn every minute pé ṣé ẹgbàá ti jáde kò dẹ̀ ní sùn ẹ mo ṣe ń ṣe ládùúrà kò dẹ̀ ní rẹ̀. àṣẹ dáre mi. àwa náà tá ń tá ń fojú sọ̀nà láti kò program ẹ̀ kò ní sùn àwa náà àṣẹ dáre mi kò dẹ̀ ní rẹ̀ àwa náà àṣẹ dáre mi. ṣe rí pẹ́yọ̀ tí sóòyè month lásán is out of is, is the highest level of the pressure I've never come across òun lẹ fi rí tí wọ́n ń gbé oríṣiríṣi àwọn irọ́ jáde hmm. bí two weeks ago mo sọ lórí ètò yìí mo ní mo mà rí kíní kan lórí platform láyọ̀ tí wọ́n sọ pé wọ́n ti rìn ọ̀tọ̀ látúrí ní orí láyọ̀ ní ọwọ́ ní ọwọ́ ìrọ̀lẹ́ yìí mi ò mọ nǹkan tó ń sọ ń bẹ̀ hmm. nígbà tá à ń pè ní ẹ̀mọ́tì pẹ́yọ̀ nìyẹn. Hmm. Mountain of the pressure òun náà fi sọ pé bàbá orí wíṣì and competition. Hmm. adẹ̀ ẹ́ rí píìtì ẹ̀ pé kì í ṣàwọn nìkan ló ń competition. but ṣe rí suggestion tí very good woman yẹn mú jáde. bẹ́ẹ̀ni. àwọn uh, oníkangun ló ní kangun. kíní kangun ṣe àwa ju àwa lọ. Hmm. àwa tá a jẹ́ abánikẹ́dùn tọrọ solúṣọ múlá ìyá wa kó lè dá bí àwọn tó jẹ́ ẹbí polúṣó fúnra wọn hmm. ẹnu oníkàn ládẹ̀ tó máa ń gbọ́ pọ̀n tó hmm. tó ṣe bí òwe o. Ah, Ọlọ́run jẹ́ kárí mi pa. Lágbára Ọlọ́run dádì. On flag show yẹ ká máa tẹ lọ́fù o lọ́fù o lọ́fù on flag show yìí. Ẹnu oníkan la ti ń gbọ́ pọ̀n. Hmm. Pressure yẹn á túbọ̀ high. Bàbá rí very good solicitor láti kọ lẹ́tà yẹn sẹ́ ká dẹ̀ fi wanted image yẹn àti gbogbo ẹ̀sùn tí wọ́n kọ sínú ẹ̀ wọ́n ṣó gbàdàgbàdàgbà lórí epo pépà web printed wọ́n wọ́n sí British High Commission níye gbogbo ẹ British High Commission ò ti ní gbogbo nǹkan tá a sọ yìí o ṣùgbọ́n látọwọ́ ẹbí olóògbé làwọn sọ yìí ìyẹn ni màdámù yẹn ló fi kéèkì pọ̀ jù gan Hmm. Pé we are dealing with a hardened criminal. Ó dàbí ẹlẹ́kẹta abẹ́kẹrin tí màá sọ pé hardened criminal ni à ń wá. Torí wọn ló ti ń ṣe odò ní UK. Bóyá látọjọ́ tó ti wọ́n UK wọn ló ti ń ṣe odò. Tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́ta ni wọ́n gbé ní UK rárá. Nǹkan táwa ń gbọ́ ni pé ó ti bímọ sí Nàìjíríà. Kẹ́tì ẹ̀ lábẹ́rù bíi tiẹ̀ lọ́mọ náà. Bá kúkú ká fọ́gbà yẹn dáa níta ààrẹ kò sẹ́ni mbẹ́ o ṣùgbọ́n tẹ́ ẹ bá ń gbọ́ àwọn èdè Ìbàdàn ṣẹ́ẹ̀tì Ìbàdàn tó ń sọ lẹ́nu hmm. scientifically wọ́n ní ọmọ gbọ́dọ̀ pé ọmọ ọdún mọ́kànlá kí ahọ́n ẹ̀ tó lè máa kó tó máa yí padà tó kì í ṣe ọmọ ọdún mọ́kànlá ló wọ UK she should either enter the UK between sixteen seventeen or eighteen orúkọ tó bá dẹ̀ ń ni lèèyàn ń jẹ́ lẹ́yìn odi bí àwọn tó ń ṣèjì dètò bá tiwọn. tí hmm. bá lọ́ba ni mí nílùú mi ṣé ó ń bá mi dé nílùú mi ni. tó bó ṣe rí nìyẹn o. Thank you, Daddy. ẹ jẹ́ ká mú suggestion yẹn ní ọ̀kúnkúndùn ọ̀kúnkúndùn ni kí a mú suggestion yẹn kì í ṣe pé bóyá embassy kan wà wẹ́à because látijọ́ tí polisi kẹ́tù release kìíní yẹn ní notification ẹ̀ ti di embassy ṣùgbọ́n ẹnu oníkàn láti ń gbọ́ púpọ̀ ọmọ wa rèé NGO àbí ṣáájú organisation tó lóun ṣe nù olùdásílẹ̀ UK ló dẹ̀ ń gbé ògbódò sá lọ mọ́ wa lọ́wọ́ ó sì wà Nàìjíríà ní ìsìn ó ṣe rí nìyẹn o. Hmm, thank you Ọlọ́run á fún wa ṣe o. àmín àmín àmín àmín. thank you so much. yes sir daddy mọ́mí wa tó máa ń pè yẹn náà ti rí wọ́n ti pè wá ẹ jẹ́ ká pè wọ́n padà hmm. àwọn ọ̀rọ̀ yẹn ó ń múra wọn àwọn ọ̀rọ̀ yẹn múra wọn àgbà òní tán lórí rẹ̀ ẹ ló mọ́ mi ẹ kálẹ̀ mà. <laughs> ẹ má bínú èní thursday èní thursday la máa ń gbowó tá a bá lọ ṣiṣẹ́ <laughs> èní la máa ń gbowó e, ọ̀la ń sìn ọ̀la ní sunday wa alhamdulilah alhamdulilah ẹ ẹ eh, eh, àǹtí tó ń pè lẹ́ẹ̀kan tó ní pé káwọn bá sọ̀rọ̀ kan bá sọ̀rọ̀ one on one ó ti sọ fún yín pé you can't have a civilized conversation with dọ̀dọ̀ yọ̀ bí ọmọ yẹn orí ẹ̀ o hmm. ronú ọmọ tó bí tó ń bá ọmọ ọlọ́mọ ṣépè báwo gbogbo fún ara ẹ fẹ́ jèrè ara ẹ ṣé ẹ lè ní kó sí civilized conversation pẹ̀lú kẹ́yìn pé kó máa ronú ọmọ tó bí kó ronú Folúṣọ tó pa tí àwọn ẹbí ẹ̀ ń dúró de justice for Folúṣọ justice for Iyabeji justice for Folúṣọ's family that's all we want. you know gbogbo nǹkan tó anybody bá sọ ń sè ọmọ ok wọn ni wọn ń sọ̀rọ̀ ó tún rọ àwọn èèyàn dìde kọ ọmọ competition irọ́ àwọn ọ̀ranù tó ti ń gbé sórí fún two days ago olórí inspector on the app tó ń gẹ̀yìn petition tó àwọn èèyàn ń kọ right up fún àwọn tó ní kó máa correct up gan àwọn tó ń ta ta tó ń tepo tó ń ta gbogbo ẹni not to insult their profession because every profession ló ní value tiẹ̀ yòòyè yín sìn àwọn ọmọ tó jẹ́ pé drop out bíi ti ẹ̀ ni ẹgbẹ́ awúnra ohun èyí ló ní kó máa competition àdẹ fẹ́ gbọ́ gbogbo yẹn àṣàkẹ́ ni wọ́n ti gé òun létí lọ wọ́n ti gé àwọn náà létí lọ. Dorcas Adéyínká ọmọ Adébísí present yourself to the police, to yes. the Nigerian police. Yes. Go and prove what happened and let us know what happened to Solution Iyabeji. That's yes. what we want to know. Yes. The children are motherless now. We want to know what happened to her. We want to know what happened to the woman. That's what we, we want to know. Thank you. bó bá wọn ẹkọ márùn tí ìyá tó bí ẹkọ sí ètò kàn wá pẹ̀lú gbogbo yẹn wọn ló fìdí ẹ gbogbo yóò rẹ adopt ọmọ tó ní tó ń pè lọmọ ẹ ni what we want to know is what happened to Folusho. Hmm. Dear we know you're going to do your investigation thoroughly because we are believing that Nigeria is going to be a better place. Hmm. We're not going to judge you based on what everybody is saying. We are not banking on what they are saying hmm. because we know we better. Somebody say, Lewanita, Ileni Ambo. I would have a balance. Hmm. have to let us know what happened to solution. And we are counting on you. And we know you are you are listening. We know you are on this phone. You are hearing us. Ah. We are begging you. I'm begging you. àṣàkọ alágbára àwọn ọmọ mẹkúrútà ní kankan àlówó àlẹbí àná anybody àfi Ọlọ́run àti ẹ̀yin ìjọba wa tàbí ọpẹ máa ṣe dáadáa we are banking on you guys to come out to, to come out and let those tó ń fi ẹnu ẹ jẹ pé yìí wọn sọ pé àwọn ah, ti try nǹkan tá à ń bẹ̀ fún nìyẹn lẹgba as always thank you ma God will be with you agbára Ọlọ́run amen all right my brother bye bye bye bye ma thank you. nọ́mbà tẹ́ ẹ máa fi pè wọlé sórí ètò yìí ó sì wà ní orí ibi tá a pin ẹ̀ sí lórí fóònù yìí ẹ pè wọlé ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ sọ ẹ ohun tá a bá jọ rò gúngún ló máa ń gún ibi ayọ̀ dẹ̀ ló máa fi gún lágbára ọlọ́run gbogbo nǹkan tí arábìnrin yìí tó ń ṣe yìí tálámọ̀ tó máa kàn lọ́la àáfẹnu sọ wípé à oore ló ń ṣe tó ń ṣoore fún sìn tó ń gba oore kí làwọn èèyàn dẹ̀ máa sọ wọn á ló ń ṣoore náà ni kí làwọn èèyàn máa wí wọn á ní ń ṣoore ni ṣùgbọ́n gbogbo àwọn èèyàn táwọn èèyàn wọ̀nyí ń ṣe lóore àárí àpá oore lára wọn ọ̀wọ́n tó yẹ kó wọnú ìdílé wọn kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ́tò kọ́ bẹ̀rẹ̀ sí kọ́lé kọ́ bẹ̀rẹ̀ sí níṣẹ́ gidi lọ́wọ́ invert ó tú ìdílé ìka ni ó ṣe kí ni gbaríbakú ẹ̀ ọkọ wà lẹ́wọ̀n sìn ẹ̀ ní the detention ìyàwó ṣe kí ni ó wà ní mọ́ṣúárì èwo ni àpẹẹrẹ tó mú sí inú ìdílé yìí àpẹẹrẹ wo ni o mú sí inú ìdílé yìí àwọn ẹbí yìí wọ́n ń sunkún every day tí wọ́n bá ń rántí ọmọ wọn tó kú kí dẹ̀ ló ń pa wọ́n gbé ni wípé wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ ìṣe ni ìyá àbejì lóòótọ́ ń wọ́n gbọ́ pópó kò yàtọ̀ sí pé kán ní ọmọ ẹnu nù because tí èèyàn ò bá mọ irú ikú tó pa ọmọ ẹ̀ kò yàtọ̀ sí pé ọmọ èèyàn sọnù lọ a máa wá fẹ́ fi ṣírò wípé wọ́n fẹ́ sin òjìji ọmọ wọn because wọn ò mọ ikú tó pa ọmọ wọn. so ìdí leléyìí tá a fi ń sọ wípé kí dọ̀káàsì kó ṣe kíni kó lọ bá wa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ ó ṣẹlẹ̀ sí fámìlì ìyá àbèjì ìyá àbèjì tó kú folúṣọ́ kó lọ bá wa ṣàlàyé fún àwọn ọlọ́pàá bó ṣe ń pè é torọ́ àwọn ọlọ́pàá gan wọ́n ní interest lórí kéèsì yìí àwọn ọlọ́pàá wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ lórí kéèsì wọ́n ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ mọ̀ lórí kéèsì kí ló dé tí dọ́kàsì tó wá ń sáré síbí tó ń sáré sọ̀hún. kí ni tó dé tó fi ń sáré síbi tí yóò fẹ́ jẹ́ kí gbogbo èèyàn kankan tí yóò fẹ́ kọ́ mọ̀ on flag show yìí seriously on flag show yìí seriously ẹ bá wa máa tẹ love, love and like love and like please love and like love and like love and like ẹ tẹ ẹ ṣíà ẹ ṣíà ẹ ṣó yìí ẹ bá ṣíà ẹ ṣó yìí so ọ̀nà yìí náà fi ń wá gbogbo bó ṣe fẹ́ bu omi wọ́n fẹ́ bu omi wọ́n fẹ́ bu pa iná tà ń dá lọ́wọ́ because wọ́n rí i pé ṣáàtì tá à ń ṣe ó ń wọ̀ wọ́n ní ara ṣáàtì tá à ń ṣe every time hello sir hello daddy. hello mẹ́gbàá. ẹ eh, hello sir. mo ń rìn gan. fine sir. how are you. mẹ́gbàá ẹ̀rùsà àgbọ̀n imọ̀ ò dádì. àṣẹ ń gbọ́ yín àṣẹ ń gbọ́ yín ni o dádì ó dà pé orí ìrìn orí ìrìn ó dà pé wọ́n ń dráìfù lọ a ti ń gbọ́ yín díẹ̀díẹ̀. àgbọ̀yìn rárá o dádì àgbọ̀yìn rárá. àlẹ́gbòrò rọrọ̀ tí wọ́n ń pariwo sọ̀rọ̀ báyìí. àìṣẹ́ ń gbọ́ yín ni dádì àìṣẹ́ ń gbọ́ yín ni. àìṣẹ́ ń gbọ́ yín. ẹbí ẹbí gẹ́fẹ̀tì mo ti jáde ni. sórí òkè tí àwọn ọlọ́dẹ hmm. jọ̀ká ti gbòòrò báyìí. Hmm.

justice of olùsọyẹ ẹbẹjì ẹ dẹ má gbá àwọn ọlọ́pàá ẹ má bu dss ó fẹ́ forí àgbàgbọ́ ẹ̀wọ̀n kọ́pẹ́ géèmù lálùbáríkà lórí ìlú àlórí ètò ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sórí àwọn ìrọ́pa ọ̀dẹ̀ ìrọ́kàkà pa fún kálukú ìjọ kí ná gbé kí ná hmm. jù àti ìjọ sáyẹyẹ báyìí kí ló dé tó sá sí wọn sá káàkiri kí ló dé tó sá sí tàbí sọ pé nígbà tí wọ́n bá ń wà burúkú ìyàwó tí wọ́n ń tì lẹ́yìn àwọn ọ̀dà báyìí. Hmm. Hmm. àwọn ọmọ mi wà láàánú àtàwọn àwọn godfather kan àwọn godmother àwọn ọ̀dà báyìí. yẹ hmm. káwọn bá máa bí wọn tiwọn náà nà ó. ọ̀rọ̀ mi wọ́n ti fi ìwà wọn ti fi pàwọn kan sáré tí mo sì ń bẹ ní ayé ṣe gbogbo ọ̀tá mi wọ̀ ní nísìnyí from one problem to another ni. báwo ṣe wọ́n ti tẹ́ ẹ̀tì ẹ bá ń béèrè náà lọ sí ìfọ̀rọ̀ o. ibi tí dáàdi wà ibẹ̀ yẹn àgbádùn kọ́ọ̀sì yìí dáadáa ó dàgé ibi tẹ́ ẹ wà. ìjọba àfolúṣọ ọmọ ẹgbẹ́ tó kú sílẹ̀ fún un sọ́kò làtọ́ ọ̀nà fẹ́ jogún nítorí kò yé mi hmm. ìfọwọ́sọ́gbọ́tà kí ni sẹ́yìn fẹ́ fà ọ́ bèjì rẹ̀ fún olúwarúgbó ni ó sọ̀rọ̀ kan lẹ́gbàá wọ́n gan fúnra ẹ̀ pọ́pẹ́tì kìdé oníkàbọ̀dì sọ́ra fúgun fẹ̀mí rẹ̀mí fúgun fẹ̀mí rẹ̀mí ṣé wọ́n fi ẹ̀mí ìyá ẹ̀ hàn. Hmm. Hmm. sáà dádì. gbogbo àwọn ọ̀tá yìí wọ́n ti di arúgbó àgáṣì tí wọ́n. Thank you sir. Thank you sir. All love to you brother Thank and sisters. Tẹ́lẹ̀ gbà táwọn ìyá bàbá bàbá tí wọ́n dá sí tó yìí, ọgbà ló wa eré ayọ̀ lọ́ba gbọ́n bẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọgbà mi àgbọ̀ náà àdẹ̀rífẹ̀ ni wà á lẹ́gbẹ̀ẹ́ nígbà mi. Máa bá tiẹ̀ lọ. Yes sir. Hello. Hello. network ni o network ni o hello ẹ kálẹ́ sà. àṣẹ o àṣẹ o àṣẹ o. tí ṣe mọ̀ pé gbé èsì yìí ká má tara kò sí afẹ́ Nigeria. who believe in Nigeria police. Bẹ́ẹ̀ni. But I tolerate ọmọ. So many cases láti rí kàtìkà sọnù. Ẹ wo Bọ́lá Gẹ̀ká kàmá pè wọ́n lálá. Ẹ wo recent case of ẹ̀ lisi wọn ọlọ́pàá wọn lọ ṣe kínní at the end of the day wọn dojú iṣu yẹn rú according to lisi so uh, lisi rí lẹ ẹ ọ a ṣe tún wo eh, ọ̀nà bàbá lábúlé lórí òkété yìí ká wo bàbá lábúlé that's one suggestion and nǹkan tẹ́mi á fi believe pé ọlọ́pàá ń ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí hmm. yìí ni pé àkọ́kọ́ wíyá lójú àti àti mánìjà náà láti lè gbé àwọn yẹn ẹgbàgbé wọn ti ṣètò àwọn ọlọ́pàá àwọn delay tactics náà lò because báwo náà ṣe máa pariwo wọn wá doctors àwọn mẹwàá ẹ kò ní kò sùn ẹ wọn rìn freely for the start wọn gbé àlùjọ wọn gbé mánìjà ìgbà yẹn lè ní ní tèmi o. Hmm. ó bá ṣiṣẹ́ but otherwise sanitọ́ bá sọ̀sọ̀sọ̀sọ̀ tó ara ẹ̀ everybody ó dẹ̀ ti ń rẹ everybody somebody like me mo ti wà tired kò yẹ kó lè délé yìí who is ẹ eh, who is òkété náà lè tán lè who is sisi delta tán lè track ẹ̀ down is it that ṣé oògùn àlùjọ ló mọ́ ọlọ́pàá náà mi náà fi rí àlùjọ gbé tán rí manager gbé so for a start ká tún máa ṣe ní ká kọ́kọ́ dókítà bàtàn ni ó tì wọ́n mọ́lé ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n ìtarùkù ọlọ́pàá wọ́n wọ́n wọ́n fíṣítì ọlọ́pàá ọlọ́pàá ìtarùgẹ́tì wọn without that ọlọ́pàá ò ṣe nǹkan kan wọ́n ti sẹ́ẹ̀tù wọn kò sí ọlọ́pàá nàìjíríà tí ò ní price even tó ẹgbẹ́ tó ẹgbẹ́ tó kù gbogbo wọn ló ní price kò sóye tán fún wọn tí wọ́n á bo ojú ẹjọ́ jẹ̀bi lọ́ ara wọn lọ́wọ́. àmì o àmì ọlọ́wà túbọ̀ bá kó sí wọn náà nínú inshàlá inshàlá. ọmọ mi ò believe ọlọ́pàá ọ̀tọ̀ ó dàbọ̀. yes sir yes sir. Hmm. ọlọ́run àtúbọ̀ ṣàánú wa hmm, ṣùgbọ́n àwa mọ̀ pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ ṣùgbọ́n láìpẹ́ everybody máa wọ́n máa fojú rè ṣẹ́rí tá a bá ń fẹnu sọ báyìí náà ó kó má jẹ́ gbogbo wa but still náà a máa máa sọ fún yín pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ but mo dúpẹ́ gbogbo bí oníkálukú wa náà ṣe ń mú suggestion wá gbogbo ẹ̀ náà ló ń ṣiṣẹ́ pátápátá torí tí a bá ń ṣètò tẹ́yìn tí ọ ní kéèyàn sọ̀rọ̀ má gbèsì bẹ́ẹ̀ ṣe ń sọ gbogbo àná ni gbogbo ẹ̀ náà ni gbogbo àná ń rí à ń gbọ́ gbogbo àwọn tó máa kọ́mẹ́ǹtì náà sí gbogbo ẹ̀ náà ni gbogbo àná mú sí but ẹ má ẹ̀ka búra wa lórí ètò ẹ ló mà. máa ẹ rọ mà. ẹ bá wa lóhun tẹ́ fi ń gbọ́ wa mà. mo ti lo ẹ̀ mo ti ẹ̀ ti pa ọ̀rọ̀ sí máa yẹn sọ tán tán ní ọlọ́pàá òṣìṣẹ́ bó ṣé wọ́n mọ̀ pé bàbá bèjì wà ní police station ṣáà. ọmọ òun lèmi ó náà nǹkan tèmi mọ̀ lèmi ṣe sọ pé ọlọ́pàá ń ṣiṣẹ́. ẹ máa gbọ́ ṣé kọ́lá yẹn mọ̀ pé bàbá. ẹ ó ṣeé ṣe kọ́ máa mọ̀ débẹ̀ ó ṣeé ṣe kọ́ máa mọ̀ débẹ̀ ṣé wọ́n mọ orúkọ tí bàbá bèjì dá fún ọlọ́pàá ní pé ó ń rán òun ṣe hmm. òun ìwọ̀n ṣe gbá ṣé wọ́n mọ. Mm sọ́ni ìmọ̀ tí bàbá àbèjì dárúkọ náà wọn lè rí ìmọ̀ tí kò dárúkọ náà tábà tún mọ̀ wọn tí kò dárúkọ wọn ní wọn fọwọ́ lágbá wọn lójú ọlọ́pàá ṣe gbá fún wọn ọlọ́pàá ṣàwò fún wọn kọ́lọ̀ èmi kàn fẹ́ sọ fún yín pé èèyàn tí bàbá àbèjì dárúkọ lọ gbé wọn tẹ̀dílé lórí tí dọ́kasì bá wá débẹ̀ tó bá sọ pé òun kọ́ lòun lọ ṣiṣẹ́ yẹn straight òun ràn òun èèyàn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa mú òun tó rán bí wọ́n ṣe ń ṣe ní police station nìyẹn kọ́ tí mo fẹ́ sọ nìyẹn. ẹ ṣe ṣe rí ṣe kọ́là kan pè ṣe rí gbogbo àwọn tó wà ní inú ibi tí wọ́n ti gbé yàbìjì lọ ibi tó ti gbé yàbìjì lọ yìí gbogbo àwọn tó wà níbẹ̀ ọlọ́pàá ń fẹ́ rí wọn gbogbo àwọn èèyàn ẹ̀ tó gbé lọ ọlọ́pàá ọ̀ wá wọn. ọ̀rọ̀ yìí ti gùn ju ọ̀rọ̀ yìí ti gùn ju nǹkan tí a lè ń fojú lásán wò pé kékeré kékeré ó ti gùn gan. hello. Uh, yes. for the last caller, uh, there's something called accessory. Àlùjọ àti manager. Orúkọ ta ni wọ́n dá? Orúkọ ẹni tó wà ní foundation. It's one of the reasons tí wọ́n ṣe ń lé ọlọ́wọ́ síbí káàkiri. She was present in Nigeria even though foundation abikẹ́ni. Abikẹ́ni ló lórúkọ foundation. Ọlọ́wọ́ síbí was the one present. Òun ló wà ń bẹ̀ nígbà tí wọ́n exchange àwọn ọmọ. That's the reason tí ọlọ́wọ́ síbí tó ṣe wà in so much trouble tó bá jẹ́ pé àbíkẹ́ fúnra rẹ̀ ló wà ń bẹ̀ it's another case wọn ò lè tí ì mú àlùjọ I happen to know a little bit about law and I. I ṣíàmà àbí kílẹ̀ ti pè ọmọ pẹlẹbẹ tó ń tẹ̀lé káàkiri kílẹ̀ ti pọ́ ọmọ kó wọ́pọ̀ ọjọ́ sí. mánéjà um, they are an accessory ọ̀ǹtì tí ọwọ́ bá pa Dorcas orúkọ ta ló wà nínú petition orúkọ Dorcas ló dárúkọ once Dorcas come in tó bá ti bẹ̀rẹ̀ sí rojọ́ eventually wọ́n máa béèrè ta ló lọ kó àwọn ìyá àbèjì ta ni ó ṣe back and forth ta ló ń kó wọn ta ni present àwọn olùrànṣẹ́ ní. no wọ́n tẹ̀ ti ṣe rí fídíò tó. ẹ ló mà. and that ẹ má ẹ̀ka lọ lọ́nà sójú yìí ṣe rí fídíò yìí this particular video this particular video tó ń gan fún ara ẹ̀ gbé jáde níjọ́ tí Ìyábẹ̀jì kú yẹn àwọn ọlọ́pàá wọ́n rí àwọn tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n rí àwọn tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìyá Ìyábẹ̀jì so wọ́n ẹ̀hẹ́n àti àwọn tó tún jọ wà níbẹ̀ tọ́jọ́ mú Ìyábẹ̀jì lọ gbogbo wọn ló fẹ́ rí mo ti sọ yẹn láìmọye ìgbà ẹ má ẹ̀ka lọ síbẹ̀ ẹ jù mo ti clear bẹ̀rẹ̀ láìmọye ìgbà. if that's the case if that's the case then wọ́n lè wà lórí wanted list if that is the case but once òun ló wà òun ní front um, òun ló ń jagun gbogbogbò lọ́ka sí gbogbogbò náà wá and i'm sure there are more tí àwọn ọlọ́pàá ò sọ síta tí wọ́n fi wá lọ́ka sí. ẹ ẹ ẹ ẹ ṣe sọ sí because. Uh, kí ni bàbá àbèjì sọ ọkọ ntí bàbá àbèjì sọ gbogbo lọ́fi wá lọ́ka sí and now if you are here today lọ́ka sí òun gbọ́ bàbá àbèjì ló fà ẹ́ sí rìn bàbá àbèjì ló sọ nǹkan kan nípa ẹ̀ lọ́lọ́pàá fi wá ẹ̀ because if there's other accessory tí wọ́n wá wọn káàkiri bàbá àbèjì nǹkan tó sọ òun ni wọ́n fi release ẹ̀ nǹkan tí bàbá àbèjì sọ ni wọ́n fi wá lọ káàkiri tó bá wà ń bí ilé nì kí ni transaction order àwọn ló fún kíyàwó ẹ̀ tó kú àtìgbà tó kú. kí ni mọ̀ pé ìyá àbèjì ti kú how long tó ti ń wà sick and you are very much aware of it. nǹkan tí bàbá àbèjì bá sọ fún wọn pé. Hmm. Eh. láti bọ àìsàn ìyá ọkọ̀ pé àwọn ò sí ó mọ̀ pé àwọn fúlọ́ọ̀bù ló ń gbọ́ kọ́ ló ṣẹ́ẹ̀dì wọn àwọn kìí. ìfowó kiri kú ní àtẹ́sí ni tó bá. Nàìjíríà tó ń kárí gbogbo sọ ọgbìn assignment ẹ̀ out òun ló lórúkọ làwọn àjọ káàsì fún. Oúnjẹ kan wà táwọn ọlọ́pàá ò sọ síta. Nǹkan kan wà tí bàbá mi ti dárúkọ dọ̀kásì tí kò sọ síta so ìyẹn ni kẹjẹ ká dùn ṣe láwọn tó bẹ̀rẹ̀ bá múra tó wọ bàtà tó wọ chain accessory ni wọ́n dọ̀kásì gangan ni dìmídìmí nǹkan tí bàbá àbèjì dẹ̀ sọ dọ̀kásì òun náà fi ń wá ẹ̀. thank you ẹ ṣe ṣe rí ìyí tó jáde ìyí tó ok ok ma èyí tó jà jù nínú gbogbo nǹkan tí a rí tí ó ń ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ń try láti ṣe ni wípé gbogbo effort tí wọ́n pátápátá kò sí bó ṣe fẹ́ pa orúkọ èrè lọ́dọ̀ wọn ọlọ́pàá tí bàbá àbejì ò jáde so gbogbo nǹkan yẹn ló ń try láti ṣe gbogbo nǹkan yẹn pátápátá ló ń try láti ṣe. hello sir. hello bàbá mi. sir. ẹ má bínú ajé tí ń dìde again mo ń bọ̀ torí ibi tí wíṣẹ àmì wà ó dàbí pé bẹ́ẹ̀ ni ò kílẹ̀ dáadáa lẹ́kọ̀ọ́ mi ò dẹ̀ ní fẹ́ rí pé mi ò fi fẹ́ kó tún gbà. gbogbo àwọn tí ó wọ́n bá ń blame ọlọ́pàá ẹ má jẹ́ kí n gbàdúrà burúkú ṣùgbọ́n káwọn fúnra wọn kan gbàdúrà àdúrà ìfúnra wọn pé bí wọ́n ṣe fi orúkọ dọ́kàsì léde globally pé wanted káwọn fi orúkọ tiwọn náà léde pé wọ́n wà wanted fún ẹ̀sùn ìpànìyàn extortion eh, eh, cyber eh, cyber stalking oh, àti ọ̀dà. ọ̀ oh, oh, blame ọlọ́pàá o ẹ wo àwa ti sọ pé ègún wà nínú àlìkámà bá a ṣe wà ní ìsinyìí ẹ má jẹ́ ká pọ́n jẹ̀bẹ̀ láti sà àwọn tí wọ́n bá rán wá ẹ jẹ́ ká máa fún àwọn náà tó oníkálukú àmọ̀ bí ó ṣe máa sọ ọ̀rọ̀ a wọ́n fi èèyàn léde fún àwọn ẹ̀sùn ńláńlá mẹ́fà ẹ wo tí àwọn ọlọ́pàá bá máa gba ẹ̀gún jẹ àbí kán ní balógun kan nígbẹ́jọ́ kò ní sí ní on the wanted list tí à ń pariwo yìí o ó ti kọjá gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ yìí èmi ò gbàdúrà kí wọ́n mo ṣe tó yìí o èmi ò gbàdúrà kán gbé mi sí global wanted list bẹ́ẹ̀ yẹn láéláé títí màá fi sùn orúkọ mi ò ní bàjẹ́ so ẹ jẹ́ ká sọ nǹkan tá a bá ń sọ ká ṣọṣọ á ti bẹ̀ yín ẹ má bú ọlọ́pàá ẹ má bú DSS ẹ̀rí wo lẹ rí tó dájú wípé àwọn ọlọ́pàá gbọ́n wọn òṣìṣẹ́ wọn ẹ pariwo gbọ́lọ́pàá òṣìṣẹ́ wọn ò rìlíìsì bàbá àbèjì ó dẹ̀ nídìí ìdíkan pàtàkì tí wọn fi rìlíìsì bàbá àbèjì àbèjì lọ́kàn ó jẹ́ concern because tó bá gba agbẹjọ́rò wọn láàyè láti release bàbá àbèjì bàbá àbèjì lè má pọ́jọ́ mẹ́ta títí wọ́n máa fi pádànù so safety bàbá àbèjì gan ohun àwọn lọ́kọ̀ hmm. ọkọ̀ sábẹ́ reason fi release kẹ́ni yẹn. wọ́n rẹ́ni láti pa ọkọ̀ ọ̀hún tí ó wà lọ́wọ́ ìyá àbejì pé wọn ò jí òun gbé ọ̀rọ̀ igun ju bí tí ẹ̀yin rò sí lọ gbogbo àwọn tí wọ́n rán jáde ẹ má bá bọ̀ ẹ bá wa bì àwa olóko ń lọ àwùdẹ lódò lọ. àwọn ọmọ àgbẹ̀ pẹ̀ ń sọ ó dàbí pé ẹ̀rí sọ nítorí pé ẹ ò rí ẹ̀rí tó dájú ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá òṣìṣẹ́ ọ̀sẹ̀ keje ló ń lọ lù yìí tí bàbá abẹ́yẹ jí wà ní àtìmọ́lé o lágọ̀ọ́ wọn bẹ̀ tọ́lọ́pàá ọ̀bá ṣe tọ́lọ́pàá ọ̀bá ṣe èkó gan àbí elé. owó ìran ni bàbá àbí ti máa wà kò ní sí lágbo kò ní dé pé àbújá. bẹ́ẹ̀ni. alamaru ló dá sílẹ̀ ní àìjẹ́. ìpolówó gbàngàn gbogbo nǹkan táwọn pàṣọlá àánú ah, ẹjọ ẹjẹ ká ṣọṣì àwa náà bí àwọn ọmọ ẹ̀yin bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ́mọ ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ wọn náà ti bímọ ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ ọmọ wọn náà tó ti bímọ ẹjọ justice là ń béèrè fún this is not the time for blame let us mourn the prayer this is a great prayer òun náà fi ń ra fún ọdẹ ìdàgbàsókè so kaná eh, ló ń ń èèyàn létí lọ ó ti gé àwa náà létí lọ òfin tó díẹ̀ lára tó òfin ẹ̀ ẹ̀ ṣe. thank you daddy thank you daddy ẹ ṣe sà ẹ ṣe gbogbo wa la mọ̀ àwọn ansa kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ máa wá tì yóò ti yé wa but bí opinion gbogbo wa ṣe rí ó dà but nǹkan kan wà wọ́n ní àrùn ojú ni kì í ṣàrùn mú gbogbo bá ṣe rí tí wọ́n ṣe ń sá kí sígbà tó ń sásáwò yìí wọ́n fẹ́ yọ bàbá àbèjì kóhun fúnra rẹ̀ kó lè ní free movement wanted orí orúkọ yẹn kó kúrò kò sẹ́ni tó lè gbà wípé ó gbé orúkọ ohun tí wọ́n tẹ̀dí ọjọ́ kan lásán tọ́gílẹ̀sì pé jọ́tọ̀ ti gbé kinní ẹ̀ sí. in fact ìbanilórúkọ jẹ́ ni tó wáyé pé nǹkan tí òun ṣe pé nǹkan tí àwọn ọlọ́pàá ṣúọ̀ lórí ẹ̀ ìbanilórúkọ jẹ́ gidi ni. so ẹ má jẹ́ ká máa wò wípé àwọn ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ fẹ́ kẹ́ mọ̀ yẹn ọlọ́pàá ń ṣiṣẹ́ so òun ni kó mọ bóun ṣe máa gba ọ̀dọ̀ wọn kíni ọ̀dọ̀ wọn ọlọ́pàá lọ kó mọ bóyá máa gba ọ̀dọ̀ wọn ọlọ́pàá lọ because gbogbo nǹkan tá à ń sọ yìí gbogbo everybody lè fojú rí wípé nǹkan yìí àrùn ojú ni kì í ṣàrùn mú báwo ni èèyàn ṣe máa kú tí wọ́n dẹ̀ máa máa gbogbo ìlú tó jẹ́ pé ìwọ̀gbà tó máa gbà tó máa gbé ẹni ó sọ wípé ẹni yìí máa wà òkè ni so nígbà tẹni yẹn náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàárẹ̀ ó yẹ kó wá sọ fún wọn ni nígbà tó tún máa dá padà sọ́wọ́n òbí ẹ̀ ó yẹ kó wá sọ ni nígbà tó máa tó tún di pé ó tún kú ó yẹ kó wá sọ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá sọ ìgbà tí ìyá àbejì tó ń ṣàárẹ̀ ó wá sọ ìgbà tó bí hospital tó nídìí hospital tó ò gbé lọ ó wá sọ káwọn èèyàn tó wà lórí Facebook kọ́ tètè ya kọ́wọ́ kọ́ tètè ya help wọn kọ́gbọ́n ó wá sọ ọlọ́pàá tún sọ wípé kó o lọ mú ìyá àbejì wá but mi dàbí pé torí o ti mọ̀ wípé ìyá àbejì ò ṣeé fi hàn ó dẹ̀ ṣeé ṣe kó tún dọ̀dọ̀ wọn ọlọ́pàá kó sọ wọn àṣírí kọ̀ọ̀kan fún wọn ọlọ́pàá kó tó kú so ẹ eh, fi hàn ìgbà tó wá kú tán tó tún kú ẹ eh, sọ so, àwa láṣẹṣẹ ń sọ lórí bíbá yìí ó wá gbé fídíò ibẹ̀ ló ti gbé fídíò yìí jáde fídíò yìí lálẹ́jọ́ tó gbé jáde ó padà dìlítì ẹ̀ kí ló tó fi dìlítì ẹ̀ nígbà tó mọ̀ wípé true true ló fi lọ ọkàn ọkàn tó mọ́ ló fi lọ dá padà kí ló tó fi dìlítì fídíò yẹn lálẹ́jọ́ yẹn kí ló jẹ́ pé fídíò yìí ló post bí ìgbà wípé kéèyàn ti mọ̀ pé à ẹ má wọrí ó máa tó lọ tó bá lọ à post fídíò yẹn la máa fi guide ara wa is like bíi pé irú nǹkan bẹ́ẹ̀ ló ṣe ni so ìgbà tó bá post ẹ̀ tó wá rí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ó máa fẹ́ lo gbáǹkó meanwhile gbáǹkó yẹn ò wọ́ọ̀kì lálẹ́ ìjọ yẹn because ọrùn ọwọ́ lọ́wọ́n ayé ti ń kàn ẹ́ níkò o ò lè lọ gbá o ò lè làwo ọ̀rọ̀ yẹn mú ẹ gidi ọ̀rọ̀ yẹn mú ẹ gidi débi wípé ó ń dùn ẹ́ ó ń rẹ́spọ́ǹdì sí gbogbo àwọn speakers ó ń rẹ́spọ́ǹdì sí gbogbo àwọn speakers ẹ̀ẹ́dẹ̀ rí pé if gan ẹ̀ẹ́rí àwọn oní thirteen thousand comment ẹ̀ẹ́rí pé àwọn gan ara wọn ti gbé jẹ́ ó dà pé àwọn náà nínú àwọn nǹkan tá à ń sọ yìí ṣìṣì tá à ń sọ yìí àwọn náà ti wá láàánú wọn gbàbò míì bí òjú bíi méjì nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí pé èèyàn méjì èèyàn méjì àwọn náà ti máa wò pé ah kí ni tó lè ṣẹlẹ̀ kíyàn ló máa wò pé ah kí ni tó lè ṣẹlẹ̀ kí ni tó lè ṣẹlẹ̀ wèrè lórúkọ sọ́ni mu ẹ̀ <laughs> <laughs> ìwọ bí báwo so èèyàn méjì ló ti ṣe kíni ló mà ti sọ dábà yìí ọ̀hún ní ten thousand ti lọ ọ̀hún ní ten thousand wọ́n ti lọ wọn ò ríbi jókòó sí mọ́ ọ̀hún náà ti dọ́gbọ́n ń wò ó pé à tálámọ̀ tó máa kàn tálámọ̀ tó máa ṣe kíni tí ọ̀rọ̀ burúkú yìí tó máa kàn sí náà ò tí ì fẹ́ jáwọ́ wọ́n sì ń wá wọn tó máa bá wọn clear orúkọ wọn lórí social media èrò wọn ni wípé tọ́wọ́n bá gba àwọn èèyàn kan lẹ́nu mọ́ ọ̀rọ̀ ò ní lọ ọ̀rọ̀ sì ń lọ lórí social media òun ló jẹ́ kí Dídìrìn tó wá kọ́mẹ́ǹtì nsìn wá kọ́mẹ́ǹtì because tọ́rọ̀ yẹn ò bá dùn kò ní kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kó wọ́n máa wo yẹn lára dé pé ah, àfi kí n kọ́mẹ́ǹtì kí ni yẹn á ṣàṣe ibi pé kó kọ́mẹ́ǹtì àwọn òòṣà náà ni ibi yìí ò dẹ̀ ṣe ibi tẹ́ kọ́mẹ́ǹtì yín máa dúró ẹ̀yin wèrè yẹn ibi ìròyìn ṣe ó lè lè jẹ́ òkété ló wà ń bẹ̀ mo mọ̀ ó lè jẹ́ òkété ló wà ń bẹ̀ ṣùgbọ́n kò lè jáde kò lè jáde kò lè jáde kó bòdì kó jáde because ọ̀rọ̀ ti mú lọ́wọ́ látijọ́ tí wọ́n ti ń sọ fún wípé àwọn pẹ́pẹ́dẹ̀mù tó ń ṣe yìí ó máa bú ẹ lọ́wọ́ pẹ́pẹ́dẹ̀mù tó ń ṣe yìí máa bú ẹ lọ́wọ́ ó ń wò wípé àwọn èèyàn kí ni wọ́n ń sọ now ó ti bú lọ́wọ́ ń sìn ó ń sáré sọ́tún ó ń sáré sósì ó ń fẹ́ try pé kí wọ́n settle ọ̀rọ̀ yẹn ó ń try pé kí wọ́n settle ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọlọ́run jù lọ ọlọ́run ṣe kí ni ọlọ́run jù lọ ju gbogbo ẹ lọ ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kọ́ kò kún àgbọ̀n afẹ́fẹ́ òun ló ń gbé e lọ.